salamu alaikum wa rahmatulahi wa barakatu a wà ní DHL à ń sẹ́ndì àwọn product wa egbòogi tó ń ṣiṣẹ́ fún both natural and spiritual à ń sẹ́ndì ẹ̀ lọ sí Malaysia a dẹ̀ ń sẹ́ndì lọ sí United States of America ẹ ti rí bó ṣe heavy so kò sí ìrújú kan ẹ contact wa fún èké nínú ìpele níjà kò síbi tẹ́ wà tí product wa ò dé even àwọn special package obìnrin tó ń wojú ọlọ́run ọba fọmọ ẹni tó ní quick ọkùnrin tó ní quick ejaculation weak erection low sperm count oríṣiríṣi abẹni tó sick lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú ó ń forí kó wà látàkó ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ kọ́ńtàtì wa abẹni tó wà lórí àìsàn lọ́jọ́ pípẹ́ ó ti lo oògùn sí kò lọ ẹ contact. wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five abóbìnrin tó ní hyproplatin àbí tó ní sọmúroro ẹ̀dà àbó ní fertility problem um, ovarian cyst menstrual disorder abo ní blockage tube abo ní fibroid gbogbo oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn abo ní infection ẹ contact wa àbẹ́ntọ́ pé ayé ń dà láàmú jẹun lójoorun níbalòpọ̀ ojoorun ní gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ tó ní low Spam count ẹni tí àtọ̀ ò lè dọ́mọ abẹ́ni tó ní ìdìkan ìmárale nǹkan ajíra oríṣiríṣi nǹkan both natural and spiritual èké ẹni tó ní asthma diabetes, leukemia lumbar disc herniated gbogbo àwọn àìsàn bẹ́ẹ̀ stroke A ẹ contact sheikh afagba international limited under global dahiratu dhikrlahi health and spiritual department eh, a wà ní ajalẹ́kí lagos ẹ wọ́sọ̀pá lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five bẹ́ẹ̀ ni àdúrà ló ń gba agbára kan DHL là ń lò láti deliver kó jẹ́ lókàánú à ń lo DHL so kò síbi tẹ́ ẹ wà tí ọjà wa ò dé so DHL the best logistic in the whole world ẹ wọ́sọ̀pá lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five wọ́n mọ̀ yúdà bírò lẹ́ amúrò fọ́sáyẹ kò lù nà lọ́à ọlọ́run bá ló ń kọ̀ǹtró ayé ẹ̀dẹ̀ má wo ẹ má fi ọwọ́ yẹpẹrẹ mú nǹkan tó bá ń ṣe yín ẹ treat ara yín both natural and spiritual bí sínú láì tààlà torí pẹ̀mí òkùnkùn wà o iná hu yàrá kún wà wákọ̀ bí ilé omi ní àìṣó látara ọ̀nàhùn yàtọ̀ka bá tún ṣe ìtọ́nù mí nàlẹ́ máa ẹ jẹ́ ká ṣe kí ni ẹ ká treat ara wa both natural and spiritual àwọn egbòogi tó ṣiṣẹ́ tó wà òkè òun làwa ń tà ẹ ti rí àwọn like láti display ọjà customer ṣùgbọ́n tí ẹ ti rí ṣéèkì àfàgbà international limited ẹ ti rí ọjà wa nìyẹn ẹ dẹ̀ ti rí àwọn product wa náà bí bó ṣe wù kó mọ ẹ ti rí pé lè heavy tó à nílé display ẹ ti rí pé product wa ní ó wà dàbí pé ìrújú ẹ ti rí so bó ṣe lọ nìyẹn èyí tẹ̀dẹ̀ ń wò bí envelope ọ̀ǹtún ló wà ń bẹ̀ mo ti kọ́ wa bá ṣe ń ṣe ọ̀ǹtún yẹn ẹ̀yìn àlùkùránì orúkọ ọlọ́run ó wà ń bẹ̀ so tó dẹ̀ wà aláàlì bísí láì tààlà gbogbo nǹkan tá a fi ń ṣe ìkọ́wa gbogbo ẹ̀ ló wà mẹ́dísínà tó dẹ̀ wà kí ni tílíkà òdúdú ilá wa mọ yóò ti la wa rọ̀ la o àní secret gift fún yín láti evil world ọlọ́run la máa pè kó dá sọ̀rọ̀ yìí à ń sẹ́ndì ọjà wa lọ sí Malaysia a dẹ̀ ń sẹ́ndì lọ sí United States of America ẹ wọ́sọ̀ fún wa pé lónìí kó o bọ́ kúrò nínú ìdí ayé kó o fi nǹkan gidi kó o fi kojú àìsàn tó ń dà ẹ́ láàmú bísí láìta alábójẹ́ both natural and spiritual ẹ wọ́sọ̀ fún wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five iná lè zátàlí láì gbogbo agbára ọlọ́run ọba lónìí don't ko